وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد Lábẹ́ àlàyé àwọn òfin tó wó ní ṣe pẹ̀lú ìran, a yẹ oríṣiríṣi àwọn ìran wò صلاة الصوم صلاة الاستخارة سجدة التلاوة صلاة oríṣiríṣi oríṣiríṣi pẹ̀lú àwọn òfin tó rọ̀ mọ́ àwọn ẹ̀rùn kọ̀ọ̀kan sì wà tí a ti mẹ́nubà bíi sọ̀láàtì jẹ̀náza ìrùn ta máa ń kí sí òkú lára báwo la ṣe kí ẹ a máa tó hàn ṣùgbọ́n ṣáájú ẹ àkọlé ohun tí a fẹ́ yẹ ọ̀rọ̀ wò lábẹ́ lálẹ́ yìí òun náà ni sọláàtì jamaa ẹ láti ibi tí a ti bẹ̀rẹ̀ yìí gbogbo àwọn ẹ̀rọ yòókù àwọn ẹ̀rọ tó ní ṣe pẹ̀lú jamaa ni àfàfẹ́ di sọ àwọn ìta àyẹ̀wò yìí lẹ́rìí pé àdákì ìrún ló pọ̀ jù nínú wọn yàtọ̀ sí sọ̀rọ̀ àti sọ̀rọ̀ níbí yìí sì ó fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé àwọn òfin tó rọ̀ mọ́ sọ̀rọ̀ àti jẹ̀má ó ní ìrun jẹ̀má ó ní àǹfààní púpọ̀ ó fi jẹ́ pé èèyàn bá máa pàtàkì kóun ó ṣọ́ jẹ̀má àpò ọ̀rọ̀ ń tọ̀hún á dàbí ẹni méjì nǹkan kan náà ni wọ́n jọ ń tà ṣùgbọ́n ìkan mọ òwò ṣe ìkejì lọ wọ́n jọ làágùn lọ sóko lọ ra nǹkan kan náà ni ṣùgbọ́n gbà tó di bí kàtà ìkan lóye àkókò fẹ́ tó ń ta sí ó sì lóye ibi tí ọjà tó ń fẹ́ tà yẹn tó ti lówó lórí jù ó fi jẹ́ pé tó bá ta ọjà ọjọ́ kan ohun tí ẹnì kejì ẹ̀ wọ́n jọ lọ sọ pé bákan náà máa tà kó tó lè lè bá nínú èrè ó ṣe é ṣe kẹ́yẹ́ pé odidi oṣù kan àbí jù bẹ́ẹ̀ lọ òun sì ń lọ ọjà tó ń lo oko tó ń lọ ọjà tó tó lè jẹ ní èrè ọmọ ọ̀yá ìkejì tó jẹ ní ọjọ́ kan ṣoṣo. tẹ́ríba rọra má ṣe rọra sọ́ní ṣókí yìí ó rí bẹ́ẹ̀ láàárín àwọn tó máa ń ṣe business jẹ́ pé ẹlòmíì awo táìm ta wà nú ẹ̀ kí ni nǹkan táwọn èèyàn máa ń sábà béèrè lákòókò yìí ṣe a sì bíṣọ̀pù kú bíṣọ̀pù ṣe kú tó ó ṣe é ṣe pé àbẹ́là kándù lásán ló máa pawó èmi ní bíṣọ̀pù. tọ́mbadé kan á béèrè pé à lágbájá ṣarí kándù alùmọ̀ ní kándù bẹ́ẹ̀ sì ni ọjà tó rà sí ṣọ́ọ̀pù ọjà tó ṣe ra páálí páálí páálí kándù àwọn ọjà wọn yẹn ọjà yẹn kàn kíkiri á kàn kúnú ṣọ́ọ̀pù ẹ̀ ní á ká ìlówó dáhùn ṣùgbọ́n tí ò wá lówó tó ń ó kàn wọ́n kí làwọn èèyàn máa ń ní ìtàn ládùúgbò yìí iná mẹ́fà kì í sábà rẹ́gúlà ọ̀rà sáńdù sí ṣọ́ọ̀bù. ó ra àwọn nǹkan tó náà yìí pé àwọn tó wà láyìíká yẹn wọ́n á máa ní ìtàn. ó lè má fi ìdá kan nínú ìdá kan nínú mẹ́wàá ohun tẹ́lẹ̀ kejì tó ń ṣòwò ó lè má fi ṣòwò ń ṣùgbọ́n tílẹ̀ bá ń kú tó ń ka èrè ẹ̀ á máa lówó lọ́wọ́ jẹni tó polú tó kàn sí ṣọ́ọ̀bù lọ. bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ ẹ̀sìn rí ẹni tọ́lọ́ bá fún ní ṣíkímà òye a máa sọ nínú àwọn ìbádà tó ń ṣe àwọn olú pàtàkì jù ìgbà wo ló dáa ká ṣe wọ́n jù ààyè wo wọ́n ti dáa jù. ọlọ́run ti sọ fún mi pé ẹsẹ̀ ẹ̀kọ́ ẹ gbọ́dọ̀ má tì bẹ́ẹ̀ máa lójúmọ́. tó bá jẹ́ ráfà mẹ́rin náà ni gbogbo wa máa kí ẹtí wa ní làákà ìdùnnú wa ó máa sọ táìmù wo ni làákà mẹ́rin yẹn dáadáa ànábì ti ti sọ fún yín ó ní kò sí ìbádà kan ó dáa bíi ká kí wọn ọyàn sí àkọ́kọ́ àsìkò ẹ̀ ẹ̀rí kan tó jókòó síbi ọjà àbí síbi eré ó ní kò sí ìyá nǹkan fẹ́ kí tòun tó bá kù díẹ̀ lásìkò ìlú yẹn lọ ó wá gbọ̀n sínú ó lọ ṣàlùwàlá ìnira tó bá níbi àlọ́lá kò ní dínkù sí ìtó bá àwa tá a ti lásìkò iye rákà tó máa lọ sí mọ́ṣáláṣí kò ní dín sí iye táwa lọ sí ẹsẹ̀ bàtà tó máa rìn tó tó dé mọ́ṣáláṣí kò ní dín sí tiwa ṣùgbọ́n ládá ń kọ́ kí ẹ máa dín sí tiwa lọ́nà tó jì tó àmì irú eléyìí àpèjúwe ẹ̀ bí ẹni tó ra ọjà tí wọn ò ní bùkátà sí ládùúgbò tí mo ṣọ́ọ̀kù ṣọ́ọ̀kù fún ìmọ̀ kò ní pawó kò ní ta so afẹ́ká fi ká fi òye ká fi ṣẹ̀sìn ká máa wo èwo ló dáa jù nínú ìbádà àsìkò wo lọ́lọ́run ti fẹ́ báwo lọ́lọ́run ti fẹ́ ká ṣe wọ́n ní Ibn Umar radiyallahu anhu nínú ẹ̀kọ́ tí ó lànà ẹ̀dẹ̀ kọ́ wa òun ni pé ọlá tó jọ náà تخدم صلاة الفجر بسبع وعشرين درجة onírun jàmáà ó lọ́lá ju ìrun àdákí lọ nílọ́po mẹ́tàdínlọ́gbọ̀n táwọn ọmọ bá fẹ́ ka hadithi yìí ọ̀tọ̀ ni bí wọ́n ṣe máa ń sábà tu ìtukùtù làwọn èèyàn máa ń sábà tu wọ́n á ní ìrun jàmáà ó fi láádá mẹ́tàdínlọ́gbọ̀n ju ìran àdákí lọ ìsọkúsọ mi. ìtumọ̀ kó fi láádá mẹ́tàdínlọ́gbọ̀n ju ìran àdákí lọ ni pé tí wọ́n bá ti san pé ṣebí nítorí nǹkan kan láti nípa ìmọ̀ àbọ̀ ìsàlẹ̀. ẹ máa gbọ́ nǹkan tá à ń sọ ìtumọ̀ kó fi láádá mẹ́tàdínlọ́gbọ̀n ju àdákí lọ òun ni wípé tá a bá ti fún aládàákí ní láádá kan tá a fún níjàmọ́ náà ní ládàpọ̀ a wà sí twenty seven a sì kún ti oníjàmọ́ ṣé bẹ́ẹ̀ wá ní ìtànàjì sọ̀kọ́ yẹn torí pé òdiwọ̀n ládàpọ̀ àmọ́ náà sọ̀tà bá ní wọ́n wà sí twenty seven jura wọn lọ ìtútù tó ní ohun tá a nẹ́bí sọ ni pé ó ní ó dáa ju ìmọ̀ àdákì lọ nígbà mẹ́tàdínlọ́gbọ̀n ìyàtọ̀ wà ń bẹ́ẹ̀ ohun tí dídá ju nǹkan lọ nígbà mẹ́tàdínlọ́gbọ̀n túmọ̀ sí ni pé déédéé nǹkan tá a bá fún alábàákí òun àwọn ọwọ́ ẹ̀ fún ẹni tó kíjọ náà a wà ní tí wọ́n oh multiply ẹ̀ by twenty seven tó túmọ̀ sí pé tó bá jẹ́ lé gold mọ́tò ayọ́kẹ́lẹ́ kan tí ò sí rẹ̀ rí bá fẹ́ fẹ́ tó kírun àdájú ẹni tó kí jọ̀mọ́ yóò máa gba twenty seven èrò ẹ̀ ẹ dákun tó clear àtúntò yẹn bá rò yẹn márùn márùn márùn tá a bá yọ ní twenty seven a máa rí ọ̀nà márùn àbí ó túmọ̀ sí pé ìrun jọ̀mọ́ kan ṣoṣo téèyàn bá kí ẹni tó ń dáhùn ẹ̀ kí á tún fún odidi ọjọ́ márùn àti jù bẹ́ẹ̀ lọ kó tó lè lé dáadáa káwá gbà níbi ìrún àtàkì níbi ìrún jàmọ́ kó tó lè lé bá so ẹni tó lè bá yé ẹ á mọ̀ pé kóun máa rún pa rún fẹ̀ síbi ìrún kó wá jẹ́ pé òun dá kí ni a ẹ̀ẹ́dí òkò ní kúṣí ṣọ́ọ̀kù so ó bẹ́tà kéèyàn rọ́jú kó wáàyè láti máa lọ sí mọ́ṣáláṣí ẹni tó bá gbọ́rọ̀ yìí yé tó bá fẹ́ gbalé kò ní í fẹ́ síbi tó ń fẹ́ gbalé tó má ní mọ́ṣáláṣí ẹni tó máa ń ka ilé yìí fún kò tó nǹkan tí wọ́n bá ní kí ni nǹkan tó lérò pé wọ́n ẹ̀ǹjọ́ ìlú mátòkú rẹ̀ àmọ́ ní kí n gbé ẹsẹ̀ méjì péré wọ́n ní mọ́ṣáláṣí sí jọmọ́ à orí ńlá nìyàwó ìyẹn bẹ́tà ju pé kí wọ́n tẹ̀ wá kọ́lé sí kò yìí kí n wà láàárín àwọn tó ń dówó tó ń fi ẹlikọ́pítà balẹ̀ sórí ilé wọn kásìkò òun tó kámàlì yẹn bá kíjọ mọ́. àwa ará àwọn èèyàn tó jẹ́ pé àǹfààní kí wọ́n lè máa kírun ìjọ náà yẹn wọn ò wá kiri. wọn táwọn kàn wá ni pé ibi táwọn bá ń gbé yes kó jẹ́ pé àwọn èèyàn ńláńlá àwọn olówó àwọn onípò ayé ni wọ́n yá wọn ká. muslim lẹ́nu tí wọ́n fi pé ọjà lásán ilé ayé ohun tọ́lọ́ sọ wá ní pé òun náà ni ìbáàdà ká rí mú dání ká dì mẹ́rù wa ẹni tó bá rí ìṣèjú nínú wa òun ló wá rí eré olówó ó sálékà o kékeré nìyẹn ẹni bá rí bàádà ṣe tó fi tẹ́ ọ lọ́rùn ọba lọ́rùn jù wọ̀lọ́hí òun ló fi oníyire jù nílé ayé kódà tó bá jẹ́ pé ilé parapara ilé koríko ló gbé throughout ìgbésí ayé ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé orí ọ̀rọ̀ kodò ọ̀rọ̀ ẹ̀sìn onítumọ̀ sí wọn báwo ni ló tó kọ́ sókú bí tó mọ́tò tó ń gùn báwo ló tó tó báwo ló tó ń lọ lóyìnbó tó ń bọ̀ bí ẹni ló ṣe lè sí ìyẹn làwọn máa ń kà pé àwọn wá yé e ẹni ọlọ́run bá fẹ́ ọ̀rọ̀ tá à ń sọ yìí ló máa yé kó tí wọ́n bá ń di wá lórí pé kí ni luxury kí ni tó ń jẹ́ gbẹdẹmukẹ olórí gbẹdẹmukẹ ni pé kéèyàn wà nǹkan tó jẹ́ pé ibi tó ń gbé àti irú iṣẹ́ tó ń ṣe ó fún láǹfààní àti kí òun jàmọ́ lẹ́ẹ̀márùn lójúmọ́ gbogbo akọ́lá láǹfààní yẹn o ó wu ẹlòmíì ọ̀la ìkòrí bóyá nípa tóbi tó kọ́lé sí ó jìnnà sí mọ́ṣáláṣí tó bá lóun fẹ́ máa lọ máa bọ̀ lẹ́ẹ̀mọ́ lójúmọ́ ó lè má rọ̀ lọ́rùn ṣùgbọ́n ní fọlọ́n bá ní kó ti gbọ́rọ̀ yíyé á ṣe ojú kòkòrò ẹ̀ débi pé kò ní kọ ìrìn fóun máa rìn ẹni tí ò ní kọ̀yìn fóun máa rìn nígbà tó fẹ́ wábi tó máa kọ́ létí á gbìyànjú pé ó jẹ́ kò sí mọ́ṣáláṣí àbí tí ò bá sí kó wà nínú àwọn tó máa ṣe kí ni tó máa fi mọ́ṣáláṣí lọ́lẹ̀ sí àdúgbò yẹn ìyẹn bẹ́ẹ̀ ẹni tó bá wá jẹ́ pé ilé òjìnà sí mọ́ṣáláṣí ó sì wù ú kóun lè máa sí ìjàmọ́ àmì mọ́ṣáláṣí iṣẹ́ lè má gbà fún ẹlòmíì ibi tí jíjẹ nínú ẹ̀ ó bọ́ọ̀dù sí kò fún láǹfààní kó lè rí ìjàmọ́ ìrùn wákàtí márààrún kí a fi ẹ̀ máa lékún rí àdásí ẹ̀gbọ́n kí ni lásìkò tó lọ àfi yọ̀ ṣùgbọ́n à ń fẹ́ ká mọ̀ ní pé àtúbánisá lọ́wọ́ bá kẹ́ẹ̀tù ẹni tó jẹ́ pé irú ibi tó ń gbé àti irú iṣẹ́ tó ń ṣe ó fún láǹfààní kó máa kírun wákàtí márùn-ún lójúmọ́ níjọ̀mọ́ wọ́n bá nípa ló ẹ̀ka mb ọ̀láyà àti ẹ̀ka mb tó abẹ́ọ́lọ́run ẹni tọ́lọ́run ti ṣe lóore yìí fún wa ọlọ́run má gbàdá nù ẹni tí wọ́n ń gbẹ̀ǹgbẹ̀ irú ẹ̀ tí ò tí ì rí kọ́lọ́ǹjọ́ yóò ṣe bá tó àlámọ̀ rí ẹ̀ láti rí bẹ́ẹ̀ ọlọ́run má ṣàṣeyọ ẹ̀fọn ẹ̀fọn kan wà wọ́n. táwọn èèyàn bá dàgbà lọ́jọ́ orí àgàgà àwọn tó ń ṣiṣẹ́ alákọ̀wé wọ́n máa ń rìtáyà téèyàn bá rìtáyà tán irú àwọn nǹkan tó yẹ kó fi kókò ní ìgbésí ayé ẹ̀ lé nǹkan tá à ń sọ yìí. pèsè ókè ẹ̀fún nǹkan bíi bẹ́ẹ̀ forty five years fifty years tó fi ṣiṣẹ́ ojú ojú ni à ń gbọ́n mọ́ òlu ẹ̀ à ń wọlé láago mẹ́wàá alẹ́ nígbà tó ń ti wá retire from active service ohun tó kù ni pé kóun máa jí tóun bá ti ń jẹun kóun máa ti Quran kóun máa yẹ pírẹ́ẹ̀sì wò kóun máa rí ìrìn wákàtí márùn-ún kí ní jàmá bọ́lọ̀ ń bá wá fóun láǹfààní kóun náà mọ kí kóun máa kárun èèyàn lẹ́sìn ṣe rẹ́ni tí wọ́n kárun èèyàn lẹ́sìn tó bá di ọjọ́ alẹ́ àti kékeré tó máa wá ìmọ̀ ìsìn yẹn o tó la ṣe ń bẹ àwọn tí wọ́n wá sí mẹ́dẹ́rẹ́sà nísìnyí pé wọ́n tẹra mọ́ tẹ bá ń ba lọ bẹ́ẹ̀ yẹn weekend class tá a bá fi máa rí ọdún márùn-ún lágbára ọlọ́run ọkàn á balẹ̀ pé tí ìmáàmù mọ́ṣáláṣí ìgbọ̀n ò bá tún tò sí nínú àwọn tí wọ́n wá sí mọ́ṣáláṣí yìí tí wọn ò bá ká o ààrẹ nǹkan náà lè máa gbé síra dání bá ṣe ń sọ yìí kí a máa fi káwọn èèyàn kì í ṣe pa bẹ́ẹ̀ àwọn kan ti rí bẹ́ẹ̀ látara pé àwọn yóò mọ ọkọ tẹ́lẹ̀ kan ti join mẹdẹrẹsà mẹdẹrẹsà ọjọ́ méjì láàrin ọ̀fẹ́ náà sì ní kò ju báyìí náà lọ wọn kọ kùránì kan wọn bẹ̀rẹ̀ sí ní kọlárúbáwá wọn bẹ̀rẹ̀ sí ní yẹsíráwò ìkan nú àwọn tí mò ń sọ yìí ó pè mí láàárọ̀ yìí ó ládùúgbò ibi tó ń wà òun lòun kírun fún wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó wà ń bẹ wọn ò ní sàkọsẹsì ẹrú Ọlọ́run kan wá ń dílẹ síbòmíì táwọn wọ́n ń bẹ̀rẹ̀ àtìlẹ́yìn ọ̀káwọn lẹ́sìn ó wá ní kóun wá wo ilẹ̀ yẹn káwọn fi kọ́ mọ́ṣáláṣí ẹni tí mò ń sọ ìmọ̀rántí ìjọ náà lè dé àná yìí nígbà tó wá bẹ̀rẹ̀ mọ́dẹ́rẹ́sà kò lè dá sí alóòfò hàn èèyàn yàtọ̀ sí bá kò mọ nǹkan kan ní kéwú ó ti lọ́dún mẹ́wàá ń sìn nígbà tó wà ní àdúgbò ìṣọ́rọ́ mi lẹ́yìn yìí ládùúgbò bí tó wà ìmáàmù mi ó ń sọ lárúbáwá torípélé yìí tó kúrò lọ́dọ̀ wa ó ti lọ sí ọ̀dọ̀ àwọn tó tán náà máa fà wọ́n jẹ́ ọ̀rẹ́ fún wa ó lọ kọ́ àdínkù ìmọ̀ sí i tó kí ẹnìkan nú wa kó má wò rẹ̀ mú pé à àti ibi àfà ó ti bọ́ mọ̀ lọ́wọ́ tí ò bá ti gbọ́ méjì lọ láàrin ọ̀sẹ̀ wákàtí méjì àbí wákàtí kan àbọ̀ sẹ́ńdò bí wíkẹ́ǹdì yẹn pé èèyàn bá rẹ́gúlà tá a bá ti máa rí ọdún márùn-ún sísìn lágbára ọlọ́run òun náà máa ṣí tíra á máa ké á máa yé láláì máa wá ìtumọ̀ léde gẹ̀ẹ́sì pé ẹni tó bá fojú sí ni o fòmọ bẹ lọ́run ọlọ́run ṣe lọ́run fún wa ẹni tó bá wá ṣe léyìí dé lẹ́gùn pé òun náà wá débi tí wọ́n ti máa ń sinmi pé yẹ afẹ́ rìtáyàǹsì àwọn ni wọ́n máa ń enjoy old age wọn wọn kì í fi bọ́ọ̀ báwọn kan ṣe máa ń sọ wọ́n ní táwọn kan bá dàgbà dé èjì kan ayé máa ń sún wọn orí wọn ń rí òde lọ́mọ́ wọ́n ti máa ń jí láàárọ̀ tẹ́lẹ̀ wọ́n máa ń lọ síbi iṣẹ́ iṣẹ́ yẹn gan òbùkátà wọn mọ́ ọ́fíìsì náà ló máa ń rẹ́yìn akọ̀wé tó bá ti kó jẹun for the rest of the day kò sí pàpà tó máa ṣe àwọn arúgbó kan wà ní éèjì ni wọ́n máa ń wá òde tó máa lọ sí i táwọn ọ̀rẹ́ wọn bá ní ṣíṣe wọ́n sì lè máa bẹ̀rẹ̀ pé ọ̀tún bá ń lọ omi dání torí pé ilé ti fún òun ẹ lè gbọ́ pé àfa sọ pé ló tó wù àfa ilé ti fẹ́ tu kíra kúlé tó fẹ́ kà sí òkè ní báyìí àwọn èèyàn wá ń ba lọ́kàn òjọ̀ kan tí wọ́n ń béèrè ìmọ̀nà wọ́n ń béèrè ìtọ́sọ́nà wọ́n ṣe ń pè lórí fóònù bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ book appointment àáfà òkú ń kùtà nígbàkigbà tẹni bá fẹ́ enjoy oore ìdí ẹ̀ ìsìn ni kó ti bẹ̀rẹ̀ sí múra fún un so mo bẹ ọlọ́run bá túmọ̀ pàtàkì irun ká tí wọ́n ń kírun ní mọ́ṣáláṣí yìí kọ́lọ́n fi pàtàkì ká ti kéwú mímọ̀ fún ó fi jẹ́ pé lọ́jọ́ alẹ́ ibikíbi tá a bá wà tí kì í bá ṣe ibi tí mọ́ṣáláṣí ti wà àwa náà ó lè fi àwọn kan wà láàyè kan pé ó yà ẹ̀jẹ̀ ká dá mọ́ṣáláṣí padà ṣùgbọ́n àwọn tó bá kéwú tó lè ṣe ìmáàmù báwọn èèyàn ládùúgbò tó kọ́lé sí ìbánimọ́ṣáláṣí àdánwò ni torí pé mo bá tẹ̀ ní wọ́n bá mọ́ṣáláṣí kalẹ̀ ó ṣeé ṣe kí dáhùn àfa olórí epo orí ẹyẹ ló mọ tó ń jù ẹ lọ òun yóò jẹ ìmáàmù bẹ́ẹ̀ gbogbo pálapàla tó wá lòfin káwọn ọmọ ẹ ọkọ yẹn ó di dandan nígbà tó o sì lè dáhùn ọkọ ń kéwù tó ó dọ́wọ́ wa pàtàkì ìran jamaa òun ni akọ́látìmú hadith kan yìí hadith kejì Abu Sa'id al-Khudri ó ní òjíṣẹ́ Ọlọ́run ní. الصلاة في جماعة تعدل 25 صلاة أني ìrún àdákí ó kéré sírun jàmọ́ nígbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n no bẹ́ẹ̀ ni nígbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú hadith àkàlọ ó ní nígbà mẹ́tàdínlọ́gbọ̀n níbí yìí ó nígbà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó ní fún ìdásọ̀lá ha ti sàlá fa àtàmà rùkú àhá ọ̀sùdúdà ha bọ́lá rọ́tàǹtìnà sọ̀lá ọlọ́run wá ṣe orí kan fẹ́ni kó bá jẹ́ pé nígbà tó fẹ́ kírun sí ẹ̀ àdásí náà ló kí ṣùgbọ́n ó kí níbi ààyè tó jẹ́ gbalata bí ẹ̀yìn ìlú tí ò sẹ́nìkan pẹ̀lú ẹ̀ bí orí fíìlì bí inú oko ibi tó ti ń roko jẹ́ pé òun nìkan ni bí orí àpáta níbi tí òṣèré jàmọ́ ọ̀sìn ó lọ́lọ́run wá ní irú ẹni bẹ́ẹ̀ òun á fún lágbègbè ilé ẹ̀sán nígbà àádọ́ta sixty times àdéhùn yìí ní bùkátà ti pé ká ṣàlàyé ẹ̀ alẹ́ ní tó kí ń jàmọ́ níbi kan ó ní ìlọ́po mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lájẹ́ níbì kan ó ní lọ́kọ mẹ́tàdínlọ́gbọ̀n ẹni tó wá lọ dá tiẹ̀ kí lẹ́yìn ìlú nínú igbó àbí lórí àpáta tiẹ̀ ó wàá jẹ́ ìlọ́po fifty àwọn àfààní tí ó ń sọ fún wa nìyẹn yìí ká ló máa dáhùn sí lẹ́yìn ìlú nǹkan tó ń sọ fún yẹn kò túmọ̀ sí pé tá a bá rí àǹfààní kákíjà náà nítòsí káwá mórí lẹ́nu igbó kálá fẹ́ lọ dájú kálẹ̀ nílá dá rárá àwọn àfáà ní ìtumọ̀ hadith yẹn ni pé ẹlòmíì wà tó jẹ́ pé jàmọ́ ọ̀pọ̀ wa ń kí rírí àwa tá à ń kí tá a jọ ń kí papọ̀ ló ń ṣe ní okun tó fi ń lè wá tírú ẹ bá bá rẹ níbi tí ò ti fáwọn tí wọ́n ń kírun òun náà ò ní kírun àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ wọ́n bá wà láàárín àwọn ẹni ire nìkan náà wọ́n máa ṣe dáadáa wọ́n bá ti bọ́ síbi tí ò sáwọn ẹni ire tó máa ní ó yá ẹ̀ka kírun Eh, àwọn paru-paru èèyàn tí kì í rántí ọlọ́run tóun bá ti kú sáàárín wọn òun náà bàjẹ́ yìí ṣùgbọ́n táwọn kan bá wà tó jẹ́ pé tí wọn ò bá sí láwùjọ àwọn èèyàn kan tí wọ́n lọ dá wà ní ògbó bóyá bí àgbẹ̀ tó ń roko tó bá ti wo oòrùn tó rí pé ó ti yẹ̀ látàrí ó rí pásítọ̀rẹ́ láti tó òun nìkan ló wà ní ògbó yẹn o a wá sọ ọkọ sílẹ̀ a lọ ṣàlọ́ láti pé wọn inú ọlọ́run ọba dùn sí pé tòun ti pòun nìkan ni tí ò fẹ́dá kan ta lè sọ pé torí ẹ̀dá yẹn ló ṣe ń ṣe é àbí torí kó ní kí wọ́n ń ṣe é ló fi rántí ó kó ọlọ́run ọba nìkan níbi tó rántí àti dáhùn sí tọ́lọ́run níbi tó wà lẹ́yìn ìlú yẹn inú ọlọ́run ọba dùn sí dédé pé ó wá pàṣẹ pé ọ̀nà fẹ́ kọ́ládà kan fún ẹ̀mọ́ ti pààyà ẹ̀bà fifty tó tẹ̀ ju ẹni tó ń kíjọ náà nínú ìgboro lọ kílé ilé ìtura ní ojú kòkòrò àti máa sọ ìlú níbi kíbi tá a bá wà lànàbì sì fi jíṣẹ́ fún wa ọba tó ń ṣèlérí ọba tó ní òun máa ń di ní bá a ṣe ṣe ẹnìkan fún ibi o ẹni tó wù ú ni a fún ní àdìpọ̀ ló dáadáa fífi ìtàkùn wa ń sọ yìí tó bá wu ọlọ́run ọba tó bá tún wo àwọn nǹkan kan tó tún dùn mọ́ òun nínú ìṣe ẹni tó tún kírun ṣùgbọ́n ìṣòro lọ́wọ́ a máa multiply ẹ̀sán fẹ́ni tó bá wù yí lọ́pọ̀ yìí lọ́pọ̀ multiples of fifty hundred million kò sẹ́ni tó fẹ́ ṣe fún fún wa ni wọ́n kó wá dáhùn sí ìrìkòtì síbẹ̀ kò bẹ́ẹ̀ bá ti fi òdodo ẹ̀ ní ní ọlọ́run ọba sí bẹ́ẹ̀ náà ló ń mọ̀ sí tó láti fi ní àdìsílẹ̀ ẹ̀sán ọlọ́run dàpọ̀ má ṣàṣe ní ọ̀nà wa. àdìsí kejì lórí pàtàkì ìwọ̀n jàmáà Eh, òun ni akàtúwa lókè ó sì tóbi mélòó kan mo wá fẹ́ fún aláǹfààní àti ìbẹ̀rẹ̀ pẹ́sàn tó lè má pọ̀ ìṣẹ́jú ní náà nítorí náà la ní torí àti ìwọnú pọ́pìsì ọgbọ̀n ẹni bá ní ìbéèrè bísímìlà ẹ̀yin obìnrin kí ló ṣe àárín wọn lọ àgbógbó wọn tó bísímìlà náà àbọ̀ àjò alaikum salaam wa jọmọ́ náà náà alaikumussalam asọ́rì ah, ìbéèrè wọn eh, wọ́n ní irun jọmọ́ tó bá jẹ́ pé ọkùnrin kan àtòbìnrin kan ni wọ́n jọ kí ṣé jọmọ́ ni bẹ́ẹ̀ ni jọmọ́ náà ni ìyẹn nìkan wá kọ́ tó bá jẹ́ tó wá fún mọ́ṣáláṣí pẹ̀lú àmì ẹ̀jọ̀mọ́ òun ló ga sí bí wọ́n sọ wípé ó pèrú àwọn èèyàn jáde ó máa ń ṣẹlẹ̀ láwọn àdúgbò mi tó jẹ́ pé ìwọ̀n àtúbà àti ìwọ̀n alẹ́ nìkan lè máa ráwọn èèyàn ọ̀sán yẹn ẹni tó máa lo kótìló ẹni tó lọ odò tí lọ odò ẹni tó bá wá jàjà wá tí wọ́n ṣọ́ọ́tù kó fẹ́ kí jọmọ́ tó bá pèrú ó lè má rẹ̀yàn bá kí jọmọ́ ìwọ̀n tó rọ ẹni yẹn bá sí ṣé wọn àdá sí ni àbí jọmọ́ ó dáa sí ṣùgbọ́n ọkàn wa balẹ̀ pé ah, ọlọ́run ó rọrọ̀ bí kó wá ṣàǹ kúrò ẹnìyẹn lọ á fún ládàjà náà torí pé àníyàn jọmọ yẹn ló bá sí mọ́ṣáláṣí irú ẹ̀gẹ́lẹ́ náà ló fi ṣẹńtà sọ pé ó wà nínú igbó ó ti ń san lẹ́sẹ̀ pé òun nìkan ló dá sí kékeré ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run nìkan fún ládìpẹ̀lẹ́ ẹ̀sán náà tó ẹni tó wá wá mọ́ṣáláṣí tí ò wá rọ́kùnrin jọ́yìn yẹn àti obìnrin jọmọ náà ni tó bá jẹ́ nínú ilé náà ló ti fẹ́ kí wọn òun ọ̀ràn yàn ó wáá pe ìyàwó ẹ̀ pé káwọn jọ kí jọmọ́ jọmọ́ náà ni ṣùgbọ́n jọmọ́ ta ti ń lé òní ó jọmọ́ ìmọ̀ṣáláṣí tó ti yé wa. That's my last question. Now, ẹ̀jú ó ké kiri bẹ́ẹ̀ ni arìnrìn àjò ìjọ́ràn ọ̀nà ni fún kíjọba ọ̀bẹ́ẹ̀ àwọn àfáà ní arìnrìnàjò máa ń fà ní kó gé irun kúrú kó sì kírun méjèèjì papọ̀ nígbà tó wà ní orí ìrìn àjò láti ìlú kan lọ sí ìlú tó ń lọ tí òun bá ba láàrin méjì ó láǹfààní kó gé kúrú ó sì láǹfààní kó ké papọ̀ tó bá wá débi tó ń lọ ó ti wà nínú ìlú àkíni kó ṣe wọ́n ní gbogbo ìlú tó bá ti pè tóun náà bọ́ àrán tí mọ́ṣáláṣí ò dẹ̀ jìnnà sí kọjá nǹkan tó lè fi túbọ̀ àrán àfẹnupè kò gbọ́dọ̀ wá sọ pé torí tóun já rìnrìn àjò kí wọ́n máa dá sí wọn kí wọ́n máa kí sí wọn òun máa dá tóun kí kóun lè kàn báyìí ẹ̀ kò bẹ́sì yé irun tó gbọ́ yẹn òun náà máa lọ sí mọ́ṣáláṣí lọ kí tó fi yé òun ní Ibn Abbas sọ fún wa yìí pé ẹ̀wọ́n ní àwọn kan bí léèrè wọ́n ní táwọn bá wà ní hajj táwọn bá wà sí mọ́tà ìgbàkigbà táwọn bá wà sí mọ́ṣáláṣí àwọn máa ń bá ibùdó àbá ti kírun láti pé ṣùgbọ́n táwọn bá ti wá padà sí ibi tí àwọn sọ̀kalẹ̀ sí àwọn máa ń kírun àwọn gẹ́gẹ́ bí irun arìnrìnàjò ó ní kíríkà súnmọ́ sọ̀rọ̀ fún ó ní ìfẹ́ iṣẹ́ ẹ̀gbọ́n náà súnmọ́ so kí ló mú ọmọ ará mọ́ṣáláṣí ojú kòkòrò pé káwọn kí jàmáà tó kíyé ìyẹn ní fífi ìmọ̀ṣẹ́ sí à ń rí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ń pè wọn aláyàn rẹ̀ sùn ló wọ́n fẹ́ kí wọ́n fẹ́ kàn báyìí àti pé wọ́n fẹ́ kí kọ́tù bí ìgbà tí wọ́n sọ fún pé kọ́tù tó kí yẹn ó ní ládájú owó ìjọba ọ̀rẹ́ rẹ̀ tó fi sórí ẹ̀sìn kodò rárá àǹfààní ni wọ́n fún wa àǹfààní kó jẹ́ ládàá ìjọba ọ̀rẹ́ wà ń lẹ̀ nǹkan tó o bá ti wá gbọ́tàn pèjì wọ́n pè ní mọ́ṣáláṣí kó o fi bá wọn kí òun ẹ̀ wá gẹ́gẹ́ bí onílé àǹfààní àti ìṣe ọ̀tù yẹn òní ṣùgbọ́n ṣé ládẹ́ ẹ̀dẹ́ tó ládẹ́ òdì kù náà kò sẹ́ni tó sọ fún wa pé ládẹ́ ẹni tó ṣe kọ́tù ojú ládẹ́ ẹni tó kírun tó tó jọ ìjàmọ́ lọ́wọ́ ọ̀sán yín fún wa kéèyàn kó fi wá sórí kóun fẹ́ kí kọ́tù wá pa jàmọ́ọ̀sì títí òkú ká ṣe bẹ́ẹ̀ náà abẹ́ ọlọ́run ọba kọ́lọ̀ jẹ́ kí a lè fi ìyókù àlàyé ìfún tó bá di alẹ́ ọ̀la tó kánú tó láàrín ọ̀la ìfúnlẹ̀ aṣáájú àlá ìlà ìlà ìfúnlẹ̀ ìbílẹ̀ وصلى الله على محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته